Ọ̀rọ̀ ọlọ́mọge tí ń palẹ̀ mẹ́gbìyàwó gbọ́dọ̀ rí. Ẹ máa gbọ́ látẹnu àtọ́kùn ètò ọ̀hún. Barista Abdullahi Abdullahi Abdullahi lórí Gèrè FM lálẹ́ Jímọ̀ Friday látàgò mẹ́ta gẹ́gẹ́ sáàgò mẹ́wàá kù jẹ́jú lẹ́ẹ̀lógún nine to nine forty five pm. ẹ tún lè jàǹfààní àwọn ìtàn mìíràn tó ń jáde lágbàlá mọ̀wájà consult the online courses on islamic family law for marital counselor tí bá ní parí aáwọ̀ òun gbọdọ̀ rọ́sọ tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń tẹ̀sẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́ tẹ́ ẹ lè pè wọ́n sí ni zero eight one five eight three zero one eight five five zero eight one five eight three zero one eight five five ohun tí dá consult wà fún ni ìdílé ó dùn tí gbọ́ngbọ́n ó sì sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبسني سبعا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعوكم فمولون أتوكيه أتوقف فون وجيشنا النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run àtọ̀lọ́ ọlọ́run àtòrí ajẹ́jẹ́ tán rẹ̀ kọ́lọ̀n kó bá mú bá nẹ́bì àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbéǹde àkèyàmọ̀ adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó tún òru eléyìí ni ẹlẹ́kẹta ti ọdún yìí fourteen forty seven lẹ́yìn tá nẹ́bí wa sallallahu alayhi wa sallam lọ sí ìlú Madina oríire ayé àtàkìyàmọ̀ lọ́mùsàn fi sọ ẹ̀ǹta fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àtẹ́yí tí a ti jí tá à ń jẹ sàárì àbí tá a ti jẹ sàárì àbí tá a tún máa jẹ sàárì kọ́lọ́n kó mọ́sà gba ọgbẹ̀ ní ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n mọ́ dá lù aláyà àwọn tí wọ́n ti onígbọ̀wé tó wa tẹ́ńkì ládàá rẹ̀ kó mọ́ lọ bá àwọn òbí àwọn méjèèjì tí ti wà níwájú ọlọ́run àbí ọlọ́run ọba kọ́lọ́n mọ́sà bá kẹ́ àwọn òbí wọn náà láti bí ọdún márùn-ún sẹ́yìn wọn náà nìyà ti bẹ̀rẹ̀ prógáàmù yìí prógáàmù yìí náà la kọ́kọ́ bẹ̀rẹ̀ tó fi wá di pé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ tán àá sì ń ṣe prógráàmù náà ní orí rédíò wa níbí wa Jèrè FM 95.5, five dot five tí a máa ṣe ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ abiyọ́lọ́wọ́n ọba ẹ̀sọ́ tọ́lọ̀ máa ń san ẹni tí ọba ń so nígbọ̀wọ́ iṣẹ́ dáadáa báyìí ọlọ́mùsàbà ń san ẹni tí ó ṣe onígbọ̀wọ́ àti wọn ní ká má dákọ̀ àwọn àdákọ̀ hmm. wọn o àmọ́ ọlọ́run mọ̀ wọ́n hmm. gbogbo táwọn náà ń fẹ́ ní dáadáa kọ́nàkù bá ṣe fún wọn ọlọ́lá ìlú àmìlọ́lọ́ àwọn tí wọ́n sì jẹ́ olùdarí àtàláṣẹ iléeṣẹ́ rédíò wàyí náà tí wọ́n ń gbà wá láyè láti máa gbóhùn sáfẹ́fẹ́ báyìí kọ́lọ́n musa bá ṣàlékún dáadáa fáwọn náà àwẹ̀ kan lè yẹn gbà téèyàn nígbà míì mọ́ ọlọ́mọ ṣẹlẹ̀ yìí láṣẹ mọ̀ fún wọn ọlọ́run jẹ́ wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú àlàáfíà ara àtàrísìkì tó pọ̀ sheikh sarumi lónìí pẹ̀lú ògbọ́ ọlọ́mọba ibo láàmà yà sí báyìí gbogbo àtà wà ń létà ń gbọ́ wa ẹ̀yin máa wù wá kó pé discussions tá a bá ní ní àná ká so papọ̀ mọ́ ti tòní so that a lè mọ ibi tá a bá àlàyé wa dé gbogbo àti agbọ́ wa lánàá ẹ̀rí pé ibi tá a yà lọ òun náà ni tafsiri aya tó wà ní al sọ́tù sọfàt òun náà ni a mú wá fúnra hmm. wa nípa pé à ń jẹ́ ká mọ̀ pé bó ṣe ní àǹfààní tó ní ṣe pẹ̀lú fíkù hmm. bẹ́ẹ̀ náà ló ní àǹfààní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà pé ọkọ àtìyàwó wọn gbọ́dọ̀ máa ra wọn lọ́wọ́ lérí aburú hmm. ìbáàjá aburú kékeré ni àbáburú ńlá aburú kékeré gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àti aburú ńlá tí ọlọ́run bá pè ní Ah, ah, ah, pé òun ló ga jù nínú àṣemáṣe ká máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọkọ àti ìyàwó gbọ́dọ̀ máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba wọn gbọ́dọ̀ ran lọ́wọ́ lérí ẹbọ wọn sì gbọ́dọ̀ ran lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ abẹ́ ọlọ́run ọba kọlọmùsà ṣàánú gbogbo wa àtọkọ àti ìyàwó láwùjọ wa kọlọjà lè máa ran lọ́wọ́ lórí dáadáa a tẹ̀síwájú pẹ̀lú kíkatira tí a ń kà lọ. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته أربف الله وبا إن يرى وبا تولاري إتمسفن محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة نبي أي تقرأ ملائكة كل بام بان محمد صلى الله عليه وسلم أتكبا الصلاة كما بام الصحابة أن محمد صلى الله عليه وسلم كما التابعين كما بام تابع التابعين أتكبا وتمتع لمنا أن محمد صلى الله عليه وآله وسلم صلى الله عليه وسلم في جوجو القيامة آمين lónìí pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala sí ìdáhùn sí ìbéèrè àwọn ìmọ̀dọ̀lọ́ àṣírí sí àtúbọ̀ ọlọ́wọ̀ rà á tó a tẹ̀síwájú lónìí nínú tí al-mawsu'atul ya fáwa al-afnani tí a wa so lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa tí wọ́n ń pè ní azawaji àti annika nínú ṣẹ̀rí àgàgà tí gbogbo tá à ìjẹta yẹn so òun já pé inú wà líńdá lórí tààrí domination tó ní ṣe pẹ̀lú èdè inú èdè lágbàwà báwọn alábàbà sí máa ń lo zawaj hmm. wọ́n sì máa ń pé àbìnẹ́ká so àwọn yìí wọn àbúrò ìlànà nínú ṣẹ̀ríà bó ń ṣẹ̀ríà sí máa ń lò náà ni afẹ́ ti gbé ẹ̀wò lónìí pẹ̀lú yọ̀ǹdọ́ lọ́wọ́ sọ́dọ̀ nínú èdè nínú èdè òun wa sẹ́yìn àmọ́ báyìí afẹ́ ṣàlàyé rẹ̀ nípa ìgbé bí ṣẹ̀ríà ojú sí ṣẹ̀ríà àbíṣẹ́ nínú níbi lílò ìṣẹ́ àwọn olóògbé máa ń pè ní technical meaning. technical meaning náà شكرا رحمه الله تعالى حفظه الله أما الزواج والنكاح في الشرع فيطلق كل فيطلق كل واحد منهما على العقد الذي يعطي لكل واحد من الزوجين حق الاستمتاع بالآخر على الوجه آه المشروع الشيخ رحمه الله تعالى رحمه الله أما الزواج سيري نبنى الزواج والنكاح dánpẹ̀ ní zawaji àti dánpẹ̀ ní nìka fi ṣàrẹ̀ nínú ṣẹ̀rẹ̀ islam wọ́n ní fayutla kò kullu wahidin minhuma alal apu wọ́n máa ń lo nìka kẹ́lùmọ̀ nìka tó gbajúmọ̀ ni hmm. àìsàn ń jù pé gbogbo ìmọ̀mọ́ tí ń ta ta tí ń ta ewu tó ń ta gbogbo ẹ̀ wọ́n mọ̀ pé hmm. àwọn nìka alábẹ́lẹ́ mi àwọn nìka kẹ́lùmọ̀ nìka yẹ bákan náà kẹ́lùmọ̀ zawaji bọ̀ hmm. nìka ó gbajúmọ̀ ju zawaji lọ Ah, nínú láàwùjọ wa yìí. Hmm. lára àwọn ẹ̀kọ́ tá tún kọ́ ní sinmi ni pé kì í sí pé tẹ́ bá ti ń sọ pé ànìká ẹ tún máa lo àzàwájì náà. tọ́ àmọ́ nínú ṣẹ̀yà wọn a máa ń lo yìí tó la kúkú lo wáhìdì mìíràn wọn máa ń lo fún ìtakókò yìí ìtakókò ìyègì láàrin ọkọ àti ìyàwó. ìtakókò ìyègì láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn lórí wọn àti ìdí ọkọ àti ìyàwó kátóso ìyègì. lórí wọn àti ìdí ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ sọ. kátóso ìyègì. نعم الذي يؤتي لكل واحد منهما من الزوجين أقوى الاستماع استمتاع kíni ẹ̀nà wà fún ìtakókò ìyègì yóò fún ọkọ ẹni tá a fẹ́ fẹ́ yàn hmm. àti ẹni tá a fẹ́ fẹ́ yóò fún wọn ní ẹ̀tọ́ ìsàsípọ̀ ìgbádùn ara ẹni. yóò fún wọn ní àǹfààní láti lè ká lè máa súnmọ́ ara wọn ìsáàjẹjá máa labẹ̀ ọmọlẹ̀ yóò fún wọn ní àǹfààní pé hmm. yóò fún wọn ní ẹ̀tọ́ ìmọ̀ síkìní ìkúkan ní hmm, wọn sún hmm. mára wọn. máa sì bá lòpọ̀ láàrin ara wọn. ṣékọ̀ wá tún ní pé ah, alàlùwádìí ìmọ̀ṣọ́wọ́ ní ojú pé nàtíṣẹ̀ rí àgbékalẹ̀ níṣẹ́ yóò àṣe ìlà kalẹ̀ fún wa. Hmm, hmm, kì í ṣe pé wọ́n kàn máa súnmọ́ ara wọn lásán. tí wàá ní tíṣẹ́ yóò wá kó mẹ́ra olówójú tó tíṣẹ́ yóò òfin ọlọ́wọ́ tó wà pàdé. irú èyí tó pọ̀ ti ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí tí ó di pé àwọn èèyàn nǹkan tí ń bá ń lọ hmm. nínú ìlú ò ní wọ́n fi ń darí ara wọn nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ wọn tẹ̀lé ṣẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ṣe mọ̀ pé torí ẹ̀ náà láti wá gbé ìwé halal sex and kalẹ̀ ìpè eléyìí àwọn àlàyé tá a ṣe ń bẹ̀ o tẹ́ ẹ bá ti ń tẹ̀lé ó wà níbàámu pẹ̀lú ṣẹ̀ríà yóò ti máa gbé jìnnà sí àwọn nǹkan tó jẹ́ nǹkan burú. àwọn tó lè fa ìbínú tó lè fa ìjìyà tó tún lè dá wàhálà alẹ̀ sáàárín ọkọ àbí sáwà ìyàwó àbí sáwà ọkọ. táwọn èèyàn wá ń ṣe lọ́sọ̀ọ́ hmm. fáwọn èèyàn lónìí ntí sẹ̀ríà ọ̀gbà pé ká máa ṣe hmm. níbi ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ wá rí lórí social media àwọn èèyàn wá ń gbé jáde ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n sì ń fọ́lò ẹni tí èsì mùsùlùmí hmm. ẹni tẹ́ iná mọ̀ oníbàjẹ́ ni hmm. yóò mọ̀ wá sọ gbáyàwó kálukú ọmọ wá tẹ̀lé e lọ kọlọ́n kó sọ wa ń bẹ̀. bẹ́ẹ̀ ni o ti kú ní aláwájú eh, ìlú òjìjọ kúrò níbi láti pé tíṣẹ̀ yà ní ẹ̀sì ní mẹ́rin bá ń hmm. sàtìpọ̀ láàrin ara yín. lábẹ́ bẹ́ẹ̀ mo rántí dáadáa mo rántí dáadáa pé nígbà tí ìwé aláṣẹ sani ti mi sí tí wọ́n jáde hmm. mo lọ bá sheikh wa tí wọ́n tún jẹ́ olùkọ́ fún wa hmm. professor abdulrasaq abdulmajid alaru mo lọ pèsèntì ìwé yẹn fún wa gẹ́gẹ́ bí ọmọ tá a jẹ́ sí wọn wọ́n wá ń sọ ọjọ́ náà lọ́hùn pé tí a bá ní ẹni tí ó máa sọ̀rọ̀ lórí nǹkan tá à ń sọ yìí hmm. tá a bá ní nǹkan táwa kọ nílànà ti ṣẹ̀rí àti àwọn pé hmm. nǹkan tó yẹ pé ó lè mú ojú títì dání ni hmm. kì í ti gbogbo àáfàá lówó pé ẹlòmíì tijú gan àwa náà gbìyànjú láti tijú irú ìwé báyọ̀ yẹ kó ti jáde ti pẹ́ bọ̀ nígbà tá a rí i pé ní field marriage counseling ti ń dá wàhálà alẹ́ láàrin ọkọ àti ìyàwó òun náà ni ọ̀rọ̀ bá ló pọ̀ yìí tá a bá rí ti àdírẹ́sì ẹ̀ àwọn èèyàn máa lọ bòmíì gẹ́gẹ́ bí ṣẹ́ẹ̀kì ṣe sọ wọ́n láwọn èèyàn máa lọ bòmíì wọ́n máa lọ wá ìmọ̀ yẹn tá ti lọ wá níbòmíì wọ́n máa mislead wọn kú lójú ọ̀nà àti tọ́lọ́wọ̀n àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. wọn ò fojú ẹ̀sìn wo. wọn ò ní fojú ẹ̀sìn wo ojú pé ẹ gbádùn ara yín gbogbo àwọn nǹkan tí then nínú àwọn tá a jẹ́ mùsùlùmí náà àwọn nǹkan tí ò tako ṣẹ̀rí ọlọ́run ọba àwọn èèyàn tó wà ń tako hmm. tó yẹ pé yóò jẹ́ kọ́kọ́ àtìyàwó kan gbádùn ara wọn dáadáa nínú àǹfààní tí ń bẹ ń bi ìwé náà náà ni pé àṣàlàyé àwọn nǹkan tó tọ́ táwọn èèyàn lè mọ̀ sí tó yẹ pé ọkọ mi wò pé àkíní ọ̀tọ̀ tẹ́lẹ̀ hmm. obìnrin mi náà wò pé kíní ọ̀tọ̀ tẹ́lẹ̀ àwọn hmm. àṣàlàyé rẹ̀ pé ọ̀tọ̀ pẹ̀lú ẹ̀rí láti nù àti ìbùn súnà nẹ́bọ̀ àmọ́sọ́lá àlẹ́sọ́lá bàbá gbọ́ra wáyé dáadáa hmm. ibi tẹ́ lọ lónìí ò ní pé ní tí wọ́n ń pè ní àníká gangan òun ìkan nínú àwọn ìtumá rẹ̀ iná hmm. lè yíò bá wọn so torí ọba tó wà wò bá wọn lábá bí àpàlà kọ́kọ́ tẹ kọ́kọ́ mú wá yìí kí ló dé tẹ kọ́kọ́ mú wá lórí pé kíni <laughs> tó kó ṣe pàtàkì ní ọ̀gán náà ni tí ó bá ti ṣe yíò máa kò sí nìkan so àmọ́ nílé àwọn alábáwọn nínú àwọn ẹran bẹ́ẹ̀ tí wọ́n ta wọn wòye sẹ́fà hmm. kọ́ ó ní wọ̀lá àrọ̀ bùtù stáàbù lọ́gbìn nìka àwọn alábáwọn máa lo kẹ́lmà hmm. nìka ìmánà àlọ́ àkùdù ìtakókò èyí hmm. bákanáà wàlúwàtí àti alópọ̀. ẹ̀tọ́ nǹkan náà lẹ́tún sọ. sáwárí nínú bí wá wà yìí ìkan náà onímọ̀ ó ní tí obìnrin bá lọ pé ọkùnrin bá lọ bá bàbá ìyàwó hmm. tó fẹ́ fẹ́ hmm. pé mo fẹ́ wá tọrọ ọmọ yẹn náà mo fẹ́ kẹ́ yọ̀ǹda alábẹ́já fún mi yẹn so tábáníkàwò kálmà yẹn tó wá ní pé mo fẹ́ kẹ́ mo fẹ́ ṣe mo fẹ́ ṣe mo fẹ́ ṣe ọmọ yẹn wọ́n wá lọ kálmà pé bẹ́ẹ̀ àǹkẹ́sì ní ìdílẹ́tàkì Hmm. ẹ̀fọ́mà rẹ̀ dápọ̀ ẹ̀fọ́mà yìí fún mi hmm. ẹ̀pẹ́ kẹ́mà onítùmọ̀ méjì báyìí nìsí ayé ò lè túmọ̀ yìí pé mo fẹ́ máa sàfihàn mo fẹ́ máa ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọ yín hmm. pé mo fẹ́ kẹ́ àǹkí ìyọ̀ǹda pé ẹ sọ́ dìyàwó fún mi ọ̀tọ̀nu akídù lọ fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ yóò mọ̀ túmọ̀ akídù ń bẹ̀ torí pé a gbọ́dọ̀ ṣe akídù náà kí ìyẹlẹ́ kejì ń tó wọ̀. tọ́ irú ẹ̀ náà wà ń bẹnu àkọ́ ànkẹ́rìm náà tọ́ abálùmọ̀ tí ń túmọ̀ akédo ń bẹ̀ wọ́n tí ó máa túmọ̀ ipe ìtakókò ìgì ní túmọ̀ kò máa túmọ̀ ipe ìsàsípò ibi mo fẹ́ máa bọ́ máa ń sàsípò. ṣe pé àkọ́kọ́ ni pé ẹni tó bá jẹ́ ẹni tó lajú ẹni tó jẹ́ ẹni tó bẹ̀wọ̀ náà bá hmm. tó sì ní àlàyà hmm. ìtìjú. èyí ò kọ́ ní ọkọ ti síwájú. tó ti kù sí síwájú dating kò gbọ́dọ̀ dating láàárín ọkùnrin àti obìnrin tó fẹ́ fẹ́ra wọn tó tó bá ti di wọ́n ti ń déètì mùsíbà wọlé sinọ́mọ̀ tẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ so káàwó náà sọ́tòlù kọ́sọ́s hmm. tí eh, ẹgbẹ́ ọlọ́run bá tánúbù mọ́sá alẹ́sọ́tò tẹ̀lẹ̀ tó lọ́dọ̀ àwọn ṣùáìbù ni hmm. àwọn mí pé kìí ṣẹṣẹ́ pé afánàláka náà wáyà tó jẹ́ dáadáa ni hmm. <laughs> so gbà tó débẹ̀ tó fẹ́ sọ pé tó ní tí bàbá yẹn sọ ipò wọ́n ni kọ́lá inni uridu an unkihaka ihdabnatayi hmm. àtẹ́yìn ala an ta'júwọ̀ ní famani famani hijaj hmm. sọ pé yóò wù mí mo ń hmm. gbèrò an unkihaka ihdabnatayi ó wù mí kí n fi kan nínú àmà mi méjèèjì àtẹ́yìn méjì kan náà méjì kí n fi kan fún ọ ala an ta'júwọ̀ ní famani hijaj pé mi pẹ̀lẹ́rí pé ó wà lọ́dọ̀ mi ó lo ọdún bíi mẹ́jọ lọ́dọ̀ mi ó lo ọdún mẹ́jọ lọ́dọ̀ rẹ̀ tọ́mà bá mi ṣiṣẹ́ tọ́mà rẹ̀ ń dà sábì tọ́mà bá mi ṣiṣẹ́ condition tv fún ọ ní kanú àwọn ọmọ nìyẹn ẹ̀wọ̀n pé kò fi ṣe ìyàwó. so ẹ pé kẹ́mà àǹkẹ́ àkàmì pé máa fi fún ọ ìṣò ìgbé ìṣà àkégi rẹ̀ fún ọ ìṣò ìgi rẹ̀ fún ọ ìjọba ọ tọ́ pé ó ń túnmọ̀ pé àlàákìdù nígbà mi wá ní nítorí pé. irú ayàtẹ̀ mú àìníṣìn a lè fi ṣẹ̀rí torí pé àwa tí

ó ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ akédù hmm. tọrọ yọ̀ǹda lọ́dọ̀ àwọn tá a fẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ wọn àbí kó jẹ́ pé ẹni tó fẹ́ fọmọ fún ìyà gangan ni pé ẹ̀yìn sí ọmọ mi yóò ìsì fún ọ. nítorí pé èèyàn lè tọrọ obìnrin èèyàn hmm. sì lè ọfà ìmọ̀fẹ́ fún ọ. ìmọ̀fẹ́ fún ọ. Hmm. Ah, eh, méjì láti mm. so tọ́wọ́ tó wá wò ṣékì wọn wọ́n láyà wọlé káyì nọ́mbà mm, so kẹrì ẹni tí ó bá lò fún lè sáyà kọ́ ní ó tiẹ̀ kalẹ̀ bákan náà wá ní nínú ìtẹ̀síwájú lérò rẹ̀ ṣékì tó sọ pé ah, lakinnahum idha qalu nakaha fulanu fulanata aw binta tó máa kẹ́gbọ̀n pé lágbájáwò ó nà káhà kọ́kọ̀lù tí lágbèjì lábàá ìmọ̀ pé ó nà káhà ọkùnrin tó lágbájá nà káhà ọmọbìnrin lágbájá hmm. kí ni yóò máa ń túmọ̀ pé wọ́n ní àrọ́ọ́dú àzọ̀wọ́dà ọ̀fẹ́ hmm. ọ̀sẹ̀kìnyìn ọgbẹ́ níyàwó náà sọ̀rọ̀ ó ní pé ó ní pé ṣàwádìí náà rẹ̀. n tó gbà lérò pẹ̀lú rẹ̀. pé ọ̀fẹ́ hmm. wàá kọ̀dà àléyà ọwọ́ á ṣe ákídù lérí rẹ̀. <laughs> then wọ́n àbúdá àwọn tọ́bá kí lábáwá sọ pé náka àzàwòjáta wú àwọn ìmọ̀gáta wọ́n pé lábáwá pé lábájá o ó nà káhà ìyàwó rẹ̀ ìtàgbẹ̀tẹ̀ nà káà jáde náà yẹn o hmm. ìtumọ̀ àbí <laughs> ìtumọ̀ rẹ̀ ni pé ìwé ẹniyẹn o pé kí ni ó sàṣepọ̀ pẹ̀lú rẹ̀ náà sọ yẹn. Hmm. ibi tá a sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan náà pé hmm. wọ́n lo interchangeably bá a ṣe ń lò fún títa kókó yìí bẹ́ẹ̀ náà là ń lò fún títa àṣàkókò lọ́kọláya a máa ń lò fún consummation àtàwọn ìbálòpọ̀ tí ó tún máa wáyé láàrin ọkọ àtìyàwó ọjọ́ ẹ̀kọ́ láti ló bá àwọn olùfẹ́ ni wọ́n ṣe kí ni ó súnmọ́ ìyàwó rẹ̀ nù ni ṣíkọ́ hmm, hmm. ni al-Khatib hmm. so ó ní nǹkan náà àfáà tí yóò wọ́n tún wọ́n wà fà ìwà máa fi ṣe àlàyé hmm. lérí ọ̀rọ̀ yẹn ọ̀nà tá à ń sọ kó tó tó mọ lọ síbẹ̀ á hmm. rí kó tó pẹ̀lú àwọn àlàyé tajọ ṣe nísìn ó mú pé méjèèjì ń gbàtọ́ ilé ọkùnrin hmm. ha n ti ń sọ ń bẹ̀ wọ́n ni pé ẹ̀yọ̀ mọ́ wá gbàyọ̀ ńlá mo fẹ́ ṣe kékeré o ká takó kẹ́ fọmọ yín fún mi ká ṣe kékeré o kí á kéde ìṣẹ̀lẹ̀. n tá à ń pè ní ọfà ọfà o ti wá báwọn. so ẹlẹ́ẹ̀kejì wá ní tí ó kẹ́lìmọ̀ wá tó bá tó lo kẹ́lìmọ̀ nìkáwò yẹn hmm. ìwọ́n máa túmọ̀ wípé ìṣàṣepọ̀ lọ́kọ láya tí ó máa túmọ̀ yẹn so afa tí wá dákọ̀ ìwọ́n ni wàhímọ̀ ọlọ́ ọlọ́mọ akẹ́kọ̀ọ́ lọ́rọ̀ ó ní wala ashabina fi mawdu'i ash-shar'i so òpin lọ́dọ̀ àwọn afá àwọn nípa tó ń jẹ́ àwọn afá tó ń jẹ́ àwọn afá wọn hmm. àwọn tó jẹ́ àwọn èèyàn àwọn akéwù wọn ni àwọn afá wọn ni so nípa ó jẹ́ ọ̀nà mẹ́ta ló ń ọ̀nà mẹ́ta iná wọn bá lò kẹ́mẹ̀ wọ́n ni asọ́wọ́ ha annáwó haqiqatu fil aqd majazun fil wati'i hmm. tàbárí kọ́kọ́ ní pàápàá gẹ́gẹ́ hmm. tàbárí pé àwọn olùkọ́ mọ̀ nìka yẹn hmm. pàápàá rẹ̀ gẹ́gẹ́ ni pé nínú ìtumọ̀ akidu majazi wọn kò kíkan majazi lọ́dà wọn balawọ́ wọn kò kíkan ká máa làmọ́lẹ̀ káwàsí àkọ́kọ̀rẹ̀ àmọ́ ti yé gbogbo wa náà so n túnmọ̀ akẹ́kọ̀ọ́ tó fi ákìdì ìtumọ̀ rẹ̀ ni pé tọ́mọ̀sẹ̀ nìka pé afẹ́ takoko ìyè nìyẹn hmm. ìtumọ̀ rẹ̀ ni àmọ́ màjáàsù fèrè wá pé àmọ́ àdàpé rẹ̀ ní pé mo fẹ́ máa ṣe kí ni ìbálòpọ̀ pẹ̀lú ọmọ yín. n tó jó dòdò ń bẹ tó jẹ pé n ta gbà lérò pẹ̀lú gbólóhùn àníkà náà ní ìbálòpọ̀ torí wọ́ọ̀dù tẹ́yìn gan lò látẹ̀kan correct ẹ̀yìn sọ pé ìsàsípọ̀ tó tẹ̀ bá ń sọ pé ìsàsípọ̀ lára ìsàsípọ̀ náà ni pé mo fún ọ lówó rẹ̀ mo gbowó ọbẹ̀ lọ́wọ́ rẹ̀ abúrú bọ̀ èyí tá à ń sọ gangan ò ní ìbálòpọ̀ kọkùnrin àti obìnrin tó lọ súnmọ́ ara wọn. ẹ̀mí wà rò bí kẹ́lí mọ̀ wọn náà nígbà tó a máa túmọ̀ ara wọn náà ni àmọ́ bàbá yẹn ti báyìí pé káàkùn kankan làmọ́lẹ̀ kó lè eh, eh, wọ́n ní ká làmọ́lẹ̀ ah, àlùwátọ̀ àlùwátọ̀ àrùtò ah, ah, bákan náà wà ní tọ̀gbọ̀jẹ́ àfikún àn kiri hmm. bó ti wá wà ní alukur'an yẹn so wal akhbar bó ti wà ní alukur'an náà nínú kódà náà àwọn làbárì mi náà hmm. bó ti wà ní bí àhàrísì Muhammad sallallahu alaihi wa sallam tó pé a fi máa rí mẹ́rin wa ẹ̀yin sọ pé wà ní alukur'an bẹ́ẹ̀ hmm. so ààrẹ náà ni ayọ̀ tó rọrùn sọ fún alukur'an فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره hmm. ọlọ́run ní ṣọ́tù bọ́kọ́wọ́ ni àyà 230 ọlọ́run ní wọ́yìn tó lọ́kọ̀ ha tó bá ti di wípé ọkùnrin bá kọ ìyàwó rẹ̀ lẹ̀ hmm. ó ti wá pẹ̀ mẹ́ lónìí hmm. ẹ̀mẹ́ta ń sọ̀rọ̀ nípa tọ̀lákò àlùbẹ̀yìn ní wọ́n tó àkúbọ̀ tó pé wọ́n lè lẹ́tọ̀ síra ma hmm. fàyín tó lákọ̀ ha tó wá fi lè pé obìnrin ọkùnrin ó kọ́ ìyàwó rẹ̀ fàlá tahillu lahu min ba'du wọ́n lè lẹ́tọ̀ síra ma láìláì kò lẹ́tọ̀ fún ọkùnrin wọn àtà bá tó kó lọ fi ọkùnrin pé ọkùnrin ní rẹ̀. so the word nakaha hmm. nínú àyà yìí nítorí ìwádà torí pé ẹlòmíràn àgbà yẹn báyà wọ́n ṣe ìbí kò tí sùn mọ́. torí ẹgbẹ́ pé kò lè jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àdìsẹ́ pé kò lè jẹ́ bẹ́ẹ̀ pé ẹrù pẹ̀lú àdìsẹ́ yóò wá òun wá sàlàyé rẹ̀. ẹ mẹ́jà ti lọ́dọ̀ hmm. nísìnyí báyìí hmm. bìtà kàtíràdì hmm. kágbà àwọn yẹn láyè láti pè wọlé káàsì lè béèrè question lórí àwọn nǹkan tá a ti sọ so far. nọ́mbà tẹ́mọ̀ pè wá sí òun náà ní zero nine zero seven two three eight six nine seven five àbí zero eight one three four six four four eight seven seven èyí tá a rídi rẹ̀ fi múlẹ̀ hmm. lónìí níbi discussion wa òun náà ni pé kelmatun nikah ẹ máa túmọ̀ sí ìtakókò yegi ẹ sì máa túmọ̀ sí ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ẹ wá sọ fún wa pé a lè pè ní ìbálòpọ̀ hmm. pẹ̀lú ẹ̀rí láti inú alukur'an wọn á challenge yín pé ẹ mú ẹ̀rí wa náà hmm. lè fi fún wa ní ẹ̀rí tí ẹ̀mú àìtọ́lọ́hún sọ náà Al-Qur'an pé tó bá ti kọ́ o ní kíkọ́ téèyàn gbọ́dọ̀ débẹ̀ mọ́ hmm. tá a fi máa ń kìlọ̀ fún àwọn gbùgbà pé ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń ju divorce anyhow mo kọ́ mo kọ́ wa alaikum hmm. salaam wa barakatuh. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. Hello, I'm going ma à ń gbọ́ yín ẹ má sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín. ẹgbẹ́ lórí náà kò ní ṣe ìdá pẹ̀lú ní tó kọ̀ fún ìbẹ̀rẹ̀ àwọn wọ́n mọ̀ fún àwọn ní òní ṣé a lè gbé àwọn náà tó ń da ìgbé ó dàgbà wájà yẹn. Ẹwẹ́ ni ẹ nílò kẹ́lìmọ̀ ó dàgbà wájà rẹ̀ tó kékeré ni àwọn yóò wọ́n ṣe kí ni wọ́n ṣe nánú ni. So ìgbà tí àtàzáwùjọ ṣẹlẹ̀ so àbí ìzàwájú tó ṣẹlẹ̀ àbí nẹ́ka ó ṣẹlẹ̀ ìgbà tí ẹ bá lọ yọjú sí bàbá ọkọ báyàwó yẹn tẹ́yàn lọ bá yọ̀ǹda yín lọ́dọ̀ wàlíyù rẹ̀. Tẹ́yàn sì gbà yọ̀ǹda kò bí n pé o ti wá yá náà nù. Ah, àlùwátọ̀ kò tí kò tí gbọdọ̀ ṣẹlẹ̀. Ah, fún ọba tí gbà ah. torí pé láwùjọ wa nísìn àwọn process oríṣiríṣi ló wà táwọn èèyàn máa ń tẹ̀lé kó tó di pé yóò di pé ọkùnrin àti obìnrin máa ń súnmọ́ ara wọn hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ̀lé mọ́ hmm. ẹlòmíì àwọn ò ní dúró so kọ́lọ́n kó ṣàánú wa kó ṣe ní ìrọ̀kùn wa ibi náà ládùú sí lónìí pẹ̀lú ọgbọ̀n ọba subhanakallah alhamdulilayi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آه.